ó ní wàhálà wìstálíbà súnmọ́ ìlíbà ìdìbàdà wàhálà búdàmíyá omi ìtẹ̀síru ìlàlì kọ́ búrì. kádúpẹ́ abíọ́dún ọ̀rọ̀pọ̀ òsín wíláyé kóyà wèrè wọ́n wá kiri wọ́n mú sọ́wọ́ kìnnàbà kan máa fowó wa wọ́n mú sọ́wọ́ kìnnàbà kan máa àwọn ajínigbé ò àwọn ajínira ò àwọn ajínita wọn ò mú kádúpẹ́ ọlọ́run tó dá bíọ́dún ló pa bíọ́dún sọ́tọ̀ ọ̀pọ̀ títò àsìkò tó lò náà ni tí kálukú bá ti dé bus stop wá bọ́ọ̀lẹ̀ àsìkò Abíọ́dún ọ̀rọ̀pọ̀ ló tó yẹ. Àjàní mo dé wà lera sídi o wálé point one Àjàní olórin melodious adódò lèmi ń gbéná ti bí mi lọ́mọ o ìlú olókìkí ìlú Àwórì ni ìlú producer ìlú musician ìlú musician ìlú footballer ìlú footballer ìlú àwọn èèyàn rere. adóhùn ti dé adóhùn ti wá èkó ni mo wà tí mo gbé ń dún lọ LTVA táwa ní Ìkẹjà lágídíngbì lọ́wọ́ níbi final ceremony tàbí ọdún ọ̀rọ̀ ọ̀pọ̀ bàbá ni oyin lọ́mọ jọ̀ọ́jọ́ ọ̀yọ́pọ̀yọ́pọ̀ ọ̀rọ̀pọ̀ kípọ̀ jọ̀ọ́jọ́jọ́ Abíọ́dún tó bá délé kókì ilé ẹ̀gbọ́n mi Abíọ́dún tó bá ti dèrò kókèrò ọ̀nà o ẹni tó bá lọ sọ́run tá a bá sọ pé ma jọkun kó má máa jẹ́ kó lo irọ́ láwọn para ìṣídìí ya ń tanra wa ni kò sẹ́ni tó dọ̀run tó bọ̀rí tó sọ pé kínní kan náà ń jẹ́ lájú ilé ọ̀run Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ohun tó bá ń ṣe níbẹ̀ ni wọ́n bá ń ṣe gbogbo òṣèṣe ilé ayé tó tẹ́ lọ́rùn sẹ́ ọ̀run á tẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ Abíọ́dún ọlá àwárọ̀ fàánà hùhù iléeṣẹ́ tó ti ń ga kò ní bàjẹ́ láéláé iléeṣẹ́ tó ti lọ sókè kò ní wàhálẹ̀ láéláé lọ́la oníṣẹ́ ńlá Abíọ́dún Ọ̀rọ́pọ̀ iwájú tó dojú kọ kò ní í burú láéláé ọmọ ẹ̀yìn tó fi sílẹ̀ má ṣe bàjẹ́ láéláé gbogbo ọmọ tó fi sílẹ̀ má ṣe yọkú ìyàwó tó fi sílẹ̀ má ṣe yọkú àgúfà kò má ṣe dénú lẹ̀ e láéláé àti gbogbo olólùfẹ́ tàbí ọdún Ọ̀rọ̀pọ̀ pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ tẹ́ wá juju artist Islamic artist ẹni artist tó wá bí gbogbo ẹ̀yin tẹ́ wá kọrin bí Fuji artist tẹ́ wá síbí. Si síbi Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ ilé lẹ máa dé báre ayọ̀lẹ̀ máa kó lọ́nà ọ̀kẹ́ tó délé adélé báre àrínàkóre tọ́fi sọ pé ikú àpagbè bẹ́ẹ̀ ni tí ò láró ikú pàlùkò bẹ́ẹ̀ ni tí ò lò ikú pa lékeleke o lékeleke o lékeleke o lékeleke o bẹ́ẹ̀ ni tí ò lè fún ikú pa Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ sẹ́ o tó bá délé kó kí ilé ẹ̀gbọ́n mi Abíọ́dún ilẹ̀rẹ̀ fún wọn bàbá mi ọlọ́run ló sọ nínú kúránì fún gbogbo wa ó ní àwùsù mi náà ṣáìtàn ní ìrọ́jì mi ó ní wáásìrù bísímì láàyè ramọ́ nírọ́yìn ó ní wáásìrù kọ́lá kún arújì arúbì olúwa lómìnira ọkùnrin kálukú gbogbo ẹni tó bá rè wá bí ọlọ́run ti rí ẹ gbogbo ẹni tó tún bá rè wá bí ọlọ́run ti rí ẹ ọlọ́run ló tún wá sọ pé bísímì láàyè ramọ́ nírọ́yìn. oníwàláwù ìsítálíbà súnmọ́ ìlíbà ìdìbàdà wàlá abúdàmì yá omi ìtẹ̀síru ìlàlì kọ́ búrì bó tilẹ̀ kó pẹ́ láyé tó bó tilẹ̀ kó lọ́lá tó bó tilẹ̀ kó wọ́n mọ̀ ẹ́ ní London wọ́n mọ̀ ẹ́ lamẹ́ríkà gbogbo àgbáyé pátápátá ọjọ́ ọjọ́ kan yẹn ikú náà ló máa gbẹ̀ yẹn ọ̀rọ̀pọ̀ òsínwí láyé wá kiri wa. wọ́n mú sáwákì náà bá kàn máa àwọn ajínigbé ò gbé àwọn ajínira ò ra àwọn ajínita wọn ò mú kádúpẹ́ ọlọ́run tó dá Bíọ́dún ló pa Bíọ́dún sọ́tọ̀ ọ̀pọ̀ ti tó àsìkò tó lò náà ni tí kálukú bá ti dé bọ́ stọ́ọ̀ wá àsìkò Abíọ́dún ọ̀rọ̀pọ̀ ló tó yẹ ọlọ́run ọba kó jẹ́ kọ́jọ́ jìnnà síra àwọn gbogbo producer pátápátá gbogbo presenter pátápátá gbogbo musician pátápátá gbogbo amẹ́ni amẹ́ni amẹ́ni dunu tó bá ń ronú lọ adẹ́rìn pò sónú o ara wọn láti rí yẹyẹ abídèmí olúkú ewu gbogbo ọ̀nà ló ń bẹ́ ń bí akeem ẹnudíjì ń bẹ́ ń bí rashidi ajigijaga yóò rìn àwọn náà wọ́n ń bẹ́ ń bí olóorúkọ mi olùmọ̀nà ni túmọ̀ rashidi nínú kùránì a máa ma mọ̀nà owó a máa ma mọ̀nà ọlá a máa mọ̀nà London. Abi God bless you. Ọláwálé point one. point one ẹ ti ń kọrin fújì tọdún mélòó. ẹ ti ń kọrin fújì since nineteen ninety. that is thirty two years ago. I have been ninety three since. eighty three yàbí ìlú wo lẹ wà abúlé bọ́lá àwọn yẹn lè wá yín sí bọ́lá lè bọ́ tó máa fẹ́ kàn sí. a ní pé Ṣàngó ni kẹ́ gbà wọlé bọ̀dágìrì ni kẹ́ ẹ gbà wọlé owó dé ni kẹ́ ẹ gbà wọlé o ìdíròkò sá ni kẹ́ ẹ gbà wọlé àtọ́sá ni kẹ́ ẹ gbà wọlé benin republic kẹ́ ẹ gbà wọlé tẹ́ bá fẹ́ rí mi èmi Àjàní Rásídì ládòdò owó dé ni kẹ́ ẹ gbà wọlé wá àtọ́sá ni kẹ́ ẹ gbà wọlé òwòde ní kẹ gbà wọlé gírẹgírẹgí ni ní kẹ gbà wọlé agbára ní kẹ gbà wọlé ẹnìkọ́nà kẹ gbà wọlé no network failures àsìkò jẹ́ pé mi egungun oníṣẹ́ méjì ìjùkọ́ máa yó àníṣẹ́ méjì ìlàgbò létiwa olórin ni bàbá mi wà lè jí mi ìjìmọ̀ tó kún jọsọ lóhun bá mi fọrún kẹ́. sọ ọmọ olórin ni. tọ́tọ́ pé olóhun dé níwá o àwa yàtọ̀ sáwọn adé sóhun o olórin ni bàbá tó mi lọ́mọ àjíkìjágà olórin ni bàbá tó wa lọ́mọ wàlẹ̀ jìmìjìmọ̀ tó kúnjọ́ sí ọlọ́run kó dẹ̀lẹ̀ fèèyàn ọmọ títí aláyọ̀ mi gangan. so orin Baba yín kọ́ lórí wọn làwọn kọ́ ń gbà yé wọn. tábà ti kọ iléyà ọjọ́ òun orin bàbá mi mo fẹ́ kọ ẹ́ a ní pé wàlẹ̀ jí dòrò ó gbòde o orò mọ́ ni gbé ní mi ìyẹn lórí ajíwèrè wọ́n ní ayé fẹ́ ń kàlàyé o àfẹ́ kàlàyé ń fẹ́ ná àrànkáyé lóorùn rànde o ìwà ta ò sùn ọ̀ gbogbo ayé ló ń wá tàkiri wọ́n ní kékeré ọ̀tá kò ṣeé mú kàn mọ́ lójú èsì ṣe ó mọ́ ni kó tó fọwọ́ bà ní lára kí wọ́n fọwọ́ òwò bà wá gbogbo à wọ́n tún máa ń kọ́ni pé ìyá mi ìbá o àwa fẹ́ lọ sóde kóde aréyẹ wà bọ̀ wálé ó ní mo dewé afẹ́fẹ́ lẹ́lẹ́ mo fẹ́ máa fẹ́ kárí ayé ajígìjàgà ó ti dewé afẹ́fẹ́ lẹ́ ó fẹ́ máa fẹ́ kárí ayé ajá ni gbogbo olùrànlọ́wọ́ tọ́lọ́hún bá ti ràn lọ́wọ́ gbogbo ohun tá a bá ṣe sílẹ̀ kì í ṣàṣe ìdánù ọjọ́ iwájú là ń dá mi síwájú fún ẹ ṣàánú Àjàní Adérasheed mi o ọmọ títí aláyọ̀ ọmọ wà lè jí mi jì ìmọ̀ tó kú sí olóhùn níwá o àwa yàtọ̀ sáwọn adé sóhun. So olórin ní bàbá tó bí mi lọ́mọ wà lè jí mi jìmọ̀ tó kúnjọ́ sí alájíwéré jábàtà jìmọ̀ tó kúnjọ́ sí jábàtà náà mọ̀ bàbá sí kárí ayé. so gbajúgbajà olórin. àwọn làwọn àyíndé barisa agbájẹlọlá ọlọ́run kò tẹ̀lẹ̀ fún gbogbo wọn àwòtà ilá kọ́lìtì kọ́lọ́run bá wa lọ́ra ẹ̀mí bàbá. so gbogbo àbárísà ló mọ̀ wọ́n gba ayé wọn ọ̀rọ̀ nísìnyí ọmọ àbá ń gbà yàbí. wọ́n jọ ń ṣáájú eré láyé ọjọ́ òun àrèṣe. ṣé bàbá